بسم الله شاء الله الحمد لله رب السماوات العلى له الأسماء الحسنى والصفات العليا إليه الرغائب والمنى والصلاة والسلام على رسول الهدى ومنار الدجى ورحمة الله في الأرض والثرى وعلى آله وصحبه أولي الفضل والتقى أما بعد يقول الله عز وجل في كتابه العزيز يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وعن ابن عباس رضي الله عنهما قال بينما النبي صلى الله عليه وسلم يخطب إذ هو برجل قائم في الشمس فسأل عنه فسأل عنه فقالوا هذا أبو إسرائيل نذر أن يقوم ولا يقعد ولا يستظل ولا يتكلم ويصوم ولا يفطر فقال صلى الله عليه وسلم مره فليتكلم وليستظل وليقعد وليتم صومه رواه البخاري وعن أنس رضي الله عنه أيضا رضي الله تعالى عنه قال إن النبي صلى الله عليه وسلم رأى شيخا كبيرا يهادى بين بنيه فقال ما بال هذا قالوا نذر أن يمشي قال إن الله عن تعذيب هذا نفسه لغني وأمره أن يركب رواه البخاري رواه البخاري ومسلم أيها المسلم رحمنا الله وإياك إذا أضفت معنى هذين الحديثين إلى حديث آخر وهو قوله, وهو قوله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه إذا أضفت هذا الحديث إذا أضفت هذا الحديث إلى الحديثين الأولين تبين لك أن هذا الدين لا يجوز التقرب إلى الله عز وجل فيه بشيء إلا إذا ثبت ذلك بالدليل وأن كل ما يتقرب به الناس وأن كل ما يتقرب به الناس في هذا الدين وهو عري عن الدليل لا يعد دينا ولا يؤجر عليه صاحبه بل هو معرض لعذاب الله والعياذ بالله أيها المسلم اعلم يقينا اعلم يقينا أن حكم الاحتفال بالمولد النبوي إنه بدعة منكرة شنيعة وأن كل ما وصف بالبدعة فإنه يتبعه وصف آخر خطير وهو الضلالة ثم ينتج عن ذلك وعيد شديد وهو الرد واستحقاق دخول النار قال صلى الله عليه وسلم وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بارك الله لي ولكم في القرآن العظيم وجعلني وإياكم من, من المتبعين لسنة نبيه الكريم السالكين منهج السلف إنه سميع مجيب الدعوات الحمد لله أقول فعلان أبا أبا تني بقبو السماء تقاجو ونالو نعورك tí ó mọ́jù àwọn àròyìn tí tó lékè ń kà ọlọ́run ọba ló ní ọdún ìlànà máa sojú kòkòrò lọ bákan náà gbogbo òrùngbà wa ọ̀dọ̀ ọlọ́run ọba náà láàmà kò láàmà táàrí ẹ̀ sí a sì àsọ̀láàtù fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ́run ọba ṣe ní ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ìmọ̀nà ó tún wá jẹ́ ìmọ́lẹ̀ tí ní máa dé tọ́bá ti dé báyìí tí òkùnkùn paradà ó náà ni anábìwá Muhammad sallallahu alayhi wa sallam bákan náà kíkẹ́ ìkọ́ máa bá gbogbo àwọn sàábẹ́ àti gbogbo àwọn ará ilé àti gbogbo àwọn tá tẹ̀lé ìlànà wọn náà títí tó fi di ọjọ́ ògbéǹde alkiyama ọlọ́wọ́n bá wa subhanahu wa ta'ala ọpa wá láṣẹ wípé ẹ̀yin mú mi ní òdodo ẹ̀tún máa lékún ní ọlọ́wọ́n yóò tún máa pé ìtakùnlọ̀ ẹnìkún àbíkẹ́ dúró lórí ìbẹ̀rù ọlọ́run ọba tí ẹ wà ẹ wá bẹ̀rù ẹ tààrà haqqa tuqati wala tamutunna ẹ ò gbọ́dọ̀ kú láyé o illa wa antum muslimun àfikọ́ yá jásí pé orí ìsìláàmù náà lẹ́kùn sí ìyẹn ni wípé gbogbo atẹ́gùn ayé tí máa ń gbé àwọn ènìyàn kò gbọ́dọ̀ gbé ẹ̀yìn gbogbo àwọn àfòrò ayé tí máa ń dààmú ọkàn àwọn ènìyàn tí ó fi máa ṣe èméjì sójú ọ̀nà ẹ̀sìn kò gbọ́dọ̀ sẹ́yìn o ìyẹn ni wípé fi yé wa wípé ilé ayé yìí àwọn nǹkan nú ilé ayé yìí yóò máa ní ènìyàn lògbòlògbò yóò máa dààmú ènìyàn yóò sì máa gbọ́n ọkàn ènìyàn ọlọ́run wá ń ké fún wa pé wọ́n lára tọ́mú tóní gbogbo wàhálà ayé yìí ẹ̀mọ́jẹ̀kọ́ dààmú ẹ̀yin o illa wa antum muslimun kódà kọjá sí wípé orí wàhálà yẹn lẹ́kù sí sẹ́ẹ̀sẹ́kù sórí ìsìláàmù tí yẹn ti dà ọlọ́run bá ní wàhálà tọ́mú tóní illa wa antum muslimun ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ̀yin mùsùlùmí ìjẹ́ká jọ àwọn hadith yíyẹ̀wò kó tó di bá mú àǹfààní tí ń bẹ ń bẹ jáde fún wa anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó gbé àwọn òfin kalẹ̀ nínú ẹ̀sìn yìí tọ́jọ́ sí pé tẹ́nìyàn bá ti tàṣẹ àgẹ̀rẹ̀ níbi òfin náà olúwa rẹ̀ kì í sọmọlẹ́yìn ànábì mà nínú iṣẹ́ tó ń ṣe yẹn sallallahu alayhi wa sallam ó lè jọmọlẹ́yìn ànábì ń bí iṣẹ́ mìíràn ṣùgbọ́n níbi iṣẹ́ tó ti tàṣẹ àgẹ̀rẹ̀ kú lẹ́yìn ànábì tí ò sí tí ò tẹ̀lé ìlànà tí ànábì fi sílẹ̀ yẹn kì í sọmọlẹ́yìn ànábì lákòókò yẹn kódà kì í sọmọlẹ́yìn ànábì nínú iṣẹ́ náà bí ọ̀bá sì jẹ́ ọmọlẹ́yìn ànábì ọmọlẹ́yìn ṣètọ́nù ni ọjọba nù ànábì wa sallallahu alaihi wa sallam nínú àwọn nǹkan tó gbé kalẹ̀ fún wa nínú àwọn ọ̀rọ̀ àwọn ẹ̀dọ́kí ọ̀rọ̀ tó gbé kalẹ̀ fún wa òun náà ni hadith imam wa Bukhari gbà wá ta ló gbà wá látọ̀dọ̀ ànábì òun náà ni Abdullah ibn Abbas ó ní níjọ́ kan ànábì wa sallallahu alaihi wa sallam nígbà tí wọ́n rìn yá ibi tánàbí ti ń ṣe khutba lọ́wọ́ fa'ida huwa bi rajulin qa'imin fi shams ló bá rí kan nínú àwọn jama ọkùnrin ọkùnrin ọkùnrin gidi sàásà ó rí kan nínú àwọn jama qa'imin fi shams ó dúró níta kọ̀wọ́nú masalasi ìtàdẹ̀ ní òun ọmọ pa níbẹ̀ qa'imin fi shams ọ ń sára rẹ̀ lóòrùn lẹ́n tó dìde ẹmà òòrùn nígbà náà anábìdá ń ṣe khutba lọ́wọ́ sallallahu alayhi wa anábìwá béèrè pé tààlé lẹ́yìn tó dónú ọ̀ràn yìí yẹn fi wáyé pé ẹni tí ń ṣe khutba lọ́wọ́ ó free láti sọ ọ̀rọ̀ míì yàtọ̀ sí khutba lásìkò tí bá ń ṣe khutba lọ́wọ́ tó bá jẹ́ sí wípé àǹfààní bá wà ń bẹ̀ fún wa náà fàṣẹ ara ẹn anábì bá béèrè pé kí ló ń sọ ọkùnrin tó wà nínú ọ̀ràn

ọmọ bàbá israẹli ní bíbà tá fi bàbá alágbájá bàbá kìíní nìyẹn wọ́n ló kọ́ ǹjẹ́ àbú israẹli tó kí ló fà nàbàrà an yakum àwọn sàbínà fún lẹ́sì ó lérí ó jẹ́jẹ́ ó jẹ́jẹ́ fọ́lọ́n pé òun ò ní jókòó lónìí ọjọ́ òní òní friday òun nà ró pani látàárọ̀ tí ó fi dìmọ́ greek òun nà pani tó nínú àrópa tó nà ró pa yìí kí fi gbà olóhùn fi wójú rere ọlọ́run ọba subhanahu wa ta'ala àkọ́kọ́ nìyẹn pọ̀wá ma bá ní ọkùnrin náà àdìpẹ̀lẹ̀ àdìpẹ̀lẹ̀ ìwà ló fi jẹra ẹ̀ máa wo ó tún wá ní wà láyọ́pọ̀ yọ́ nà ó 24 hours wọ́n 24 hours orí ìdúró wọ́n mọ̀ shift fúnra wọn ni òun náà ó dúró pa fún gbogbo àkókò òdìdí ọjọ́ kan ẹ̀rí kọ̀wá tẹ́m̀bẹ̀ ó ní wà ó nínú oòrùn sì wọ́n wà oòrùn bọ́sábẹ́ ilé tí yàrá lórí kó wọ́n nà ó látàárọ̀ dálẹ́ ìyá ni báwo wá ní tó bá jẹ́ sí pé ní oòrùn tó ní ọwà wà láyé stabil onílé oòrùn wọn wà kódà àwọn ò ní lo umbrella kódà àwọn ò ní fi kankan borí òun ẹni pé ó sí orí sílẹ̀ ó wà lábẹ́ oòrùn ìyá ẹlẹ́ẹ̀kẹta tó tún fi jẹ́ wà láyé takallam ó ní ọkùnrin ìyá kẹta ní pé lóun ò ní sọ̀rọ̀ bí wọ́n sọ pé sọ ti jẹun orí náà ni ṣe bí ń pọ́ orí náà ni kò sí ọ̀rọ̀ lẹ́nu òun ò ní sọ gbólóhùn kankan jáde lẹ́nu òun lọ́jọ́ òní ẹ̀rí wàyà súnmù wà láà yóò fìtẹ̀ ó tún wá ní ẹlẹ́ẹ̀kẹrin ni pé ọjọ́ òní yóò òun gbá rẹ̀ jọ náà òun tó ní gbẹ ẹ̀hùn kankan ẹ̀rí nǹkan mẹ́rin lọ́kà papọ̀ ẹ̀rí kí lànà bí wá sí sallallahu alaihi wasallam ẹ̀rí nǹkan mẹ́rin ìta bá gbé yẹ̀wò a ó rí pé gbogbo mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ ni kò ní ẹ̀rí kankan nínú ẹ̀sìn Islam téèyàn máa fi wojú lórí Ọlọ́run ọba kí lànà àkọ́kọ́ ọ̀nà òrùpa ẹ̀hùn òun ní jókòó àìfi wojú rere ọlọ́wọ́n bá ní Islam ìyẹn ló jẹ́ ká máa sọ fáwọn ènìyàn ọ̀tọ̀ níbi tá ń lọ ṣùgbọ́n kò sí láìfi náà ká gbọ́ yìí tẹ́ ẹ bá dóde wọ́n fẹ́ sin kankan wọ́n fẹ́ ṣàdúrà bẹ̀rẹ̀ wọ́n ní ẹjẹ́ ká dìde kí ni túmọ̀ dìde yẹn sọ́wọ́n ní Islam là kò sí mbẹ̀ àyè dìde ṣàdúrà kò sí inú mọ́jẹ̀mọ́ àdúrà ṣe bí ká dìde kò sí inú ẹ̀kọ́ àdúrà bí ká dìde sí ẹ̀rì fún obìnrin kò ní evidence ní ẹ̀sìn Islam anábì kìí ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wa na kí ládìde sọ́lọ́ lóhùn nígbà tá a bá jókòó sọ́lọ́ lóhùn nígbà tá a ni tó fi jẹ́ sí pé a máa dìde ní gbogbo ìgbà pé ẹ jẹ́ ká dìde sàdúrà náà nǹkan mẹ́ta tí ọkùnrin ni kéèyàn wà nínú oòrùn kọ́ máa sára a kì í fún ojú rere ọlọ́run ọba náà ẹlẹ́ẹ̀kẹta ni a ní sọ̀rọ̀ ẹlòmíràn máa ń gbé òun ní sọ̀rọ̀ látàárọ̀ dálẹ̀ òun fẹ́ fún ojú rere ọlọ́run ọba irun nìkan níjọ́sìn táà kì í sọ̀rọ̀ níbẹ̀ kódà tó máa ń sọ̀rọ̀ níbẹ̀ tá a bá nìkan kò sí ìjọsìn táà ń ṣe nínú ẹ̀sìn Islam tí wọ́n sọ fún wa pé àìsọ̀rọ̀ ń bẹ̀ yọ́jẹ̀ kẹsàn rẹ̀ ọ̀pọ̀ mẹ́ yọ́jẹ̀ kí ládà rẹ̀ kọ́pọ̀ sí kò sí nínú ẹ̀sìn Islam àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìtọ́kùnrin yìí sí àwọn olùkọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sínú nǹkan tá a fi máa wojú lè yọra wọn nílẹ̀ islam ṣùgbọ́n wọn kán bẹ̀ tó jẹ́ nàbà fọ́ òun náà ni ànábì dákẹ́ ń bẹ̀ òun náà ni ààwẹ̀ olùwọ́n gba ààwẹ̀ lọ́jọ́ yẹn náà ẹ wá wo àṣẹ tánàbì pa sallallahu alaihi wasallam lórí mú báyìí láì tí ń pàṣẹ yẹn ànábì ní nurhu ẹyẹ paláṣẹ kó jókòó kalẹ̀ ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹrin yẹn wọ́lì yóò tí mọ̀ sọ̀wọ̀mà kọ́ máa gba àwẹ̀ rẹ̀ lọ yẹn ni pé àwẹ̀ ló ní ẹ̀rí nínú ẹ̀sìn gbogbo àwọn nǹkan rádaràdá yòókù yìí kò sẹ́rì ń bẹ̀ ó rí pé àwọn àpèjúwe ẹ̀kọ́ nínú tí wọ́n fi ń lọ́wọ́ náà láyé rẹ̀ ẹlòmí ọ̀hún àwẹ̀ yìí ò ní máa fi jẹ sàárì lóṣù máa fi sínú níbo ló ti rí gbogbo ẹnikẹ́ni tó bá ṣe irú ẹ̀ ó ti bọ́ sínú ó ti kúrò lọ́mọ lẹ́yìn ànábì lákòókò yẹn sallallahu alayhi wa sallam ànábì wá fẹ́ kí arákùnrin yìí kọ́ jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ lọ́jẹ́ kọ́ kó rí mẹ́tẹ̀ẹ̀ta kú ń bẹ̀ fún pé aya mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ ń bá síbẹ̀ tó fi ń wojú lórí ọlọ́run ọba kì í ṣe ọmọ lẹ́yìn ní ànábì o sallallahu alayhi wa nípa báyìí ọkùnrin náà ó padà sínú masalasi ó sì gba àwẹ̀ nìkan naam ìdẹ́ka tó ń gbé hadith méyàwó tí ànábì tó gbéde fún wa sallallahu alayhi wa sallam òní anas radiyallahu anhu ló gbà wá ó ní ànábì rí ọkùnrin kan bàbá àgbàlagbà kan níjọ́ kan kìí sọ àgbàlagbà púpọ̀ náà ò ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ ti dàgbà wọ́n rí wọ́n rí bàbá àgbàlagbà kan tí àwọn ọmọ rẹ̀ méjì tí wọ́n ń fọwọ́ pọ̀n léjìká méjèèjì wọ́n mú lọ́tún wọ́n mú lọ́sì wọ́n wá ń gá ìdí ẹ̀ kọ́mọ́bà ti ṣubú bàbá àgbàlagbà wọ́n ń fà lọ ẹ̀nàbì wá ń béèrè sallallahu alayhi wa sallam ma balu hadha ọkùnrin yìí ṣe ń tí ò lè tẹ́lẹ̀ kí lọ sọ di ẹni tí ò lè dárìn mà máa bá lò háyà kí lọ kọlu ẹni yẹn wọ́n wá sọ fún ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní nadara an yamshi olóhùn fẹ́ fi ìrìn jọ́sìn fún ọlọ́run ọba ìrìn rírìn olóhùn fẹ́ fi jọ́sìn fún ọlọ́run ọba ẹ̀wò ẹ̀rí nǹkan aburú ti wà títẹ́ o yẹn ni pé àwọn àfá ọ̀gbọ́dọ̀ dàkẹ́tẹ̀ bá ti ra burú láyé ànábì bí a bá rìn láti gbé lọ sógbò mọ́sọ̀ ọlọ́run kún dáadáa fún mi tá a bá rìn láti gbé lọ sógbò mọ́sọ̀ ń tọ́ ẹ̀dẹ̀ léegun lọ ń bẹ́ ńlẹ̀ ẹ̀rí yẹn ni pé ànábì òdàkẹ́ sallallahu alaihi wasallam láti máa mọ́nítọ̀ àwọn aburú tí ń wà àwùjọ bẹ́ẹ̀ náà ni gbogbo àfà ẹ̀ bọ́lọ̀ dákẹ́ kó dàbọ̀ sá àfà ní bá ń sí òní wojú ẹ̀ ntọ́lọ́ ń wí ni wọ́n máa wò ntọ́lọ́ bí wí ni wọ́n máa wò àbúrò alaihi wasallam kí ló ṣe tó fi jẹ́sí pé kò lè rìn mọ́ báyìí tẹ́ fi ń fọwọ́ pọ̀n léjìká méjèèjì wọ́n ní ó ti lóun fẹ́ fi kóhùn òórìn jọ́sìn fọlọ́wọ́n ọba ó ti wá rìn kọjá agbára rẹ̀ kò bá lè rìn mọ́ kò sì gbọ́dọ̀ jókòó torí pé ó ti gbà pé òun fẹ́ rìn láti Òṣogbo lọ sílùú Ìbàdàn ó wá dé Ìkirè kò bá lè rìn mọ́ àwọn ọmọ rẹ̀ wá fọwọ́ kọ ní ẹ̀gbẹ́ ó tún rìn yòókù dájúdájú ọlọ́run ọba tẹ́ ẹwú yìí ọba tó dáwà yìí an ta'adhibi hadha nafsahu la ghani pọ́lọ́run nílò ìyàtílẹ̀ fi jẹra rẹ̀ o ọkàn tó yàjẹ́ tọ́ ọba kú ọkà kú sí gífà lásán o ní ládà kankan ẹlẹ́sẹ̀ tó yán torí pé n tá àgbọ́dọ̀ fi jọ́sìn fọ́lọ́run ọba tá a bá lọ fi jọ́sìn àgbàládá àtúngbẹ̀sẹ̀ a máa tí ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ ń bẹ̀yìn a rí pé ó di mẹ́rin báyìí ni tá a bá jọyìn ìrìn rírìn mà yìí ni pé a kì í fi ìrìn rírìn a kì í fi rojú lórí ọlọ́run ọba àfi tíṣẹ̀rí àbáwá ń bẹ̀ pé a fẹ́ lọ mọ́sálásí tọ́ba rẹ̀ ti jìnnà púpọ̀ gùn kan kò sí láti bẹ̀ náà àwọn nǹkan mẹ́rin yìí a kò gbọ́dọ̀ fi jọ́sìn fún ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan mìíràn náà táwọn èèyàn ti mú wọ àwùjọ wa yìí tàbá wa pa nǹkan mẹ́rin yìí pọ̀ tá bá papọ̀ mọ́ ọ̀rọ̀ míì sánàlùwà Muhammad sọ sallallahu alayhi wa sallam a rí àwọn àǹfààní tó jáde tó tọ́pọ̀ àmù jáde ó náà ni ọ̀rọ̀ tánàlù sọ pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd ẹnikẹ́ni tó bá lọ ẹ wá jẹ́ ká lọ mọ̀ pé gbogbo nǹkan tí èèyàn bá fi wójú lórí ọlọ́run ọba nínú ẹ̀sìn Islam a fẹ́ mú rúùlù kan jáde ní òfin kan jáde nìyẹn òfin ńlá kan tó jẹ́ sí pé gbogbo wa gbọ́dọ̀ fi sọ́wọ́ sí wa tí a gbọ́dọ̀ fi jẹun ẹgbẹ́ báwọn Yorùbá ti máa ń sọ wípé gbogbo nǹkan tí èèyàn bá fi wójú lórí ọlọ́run ọba nínú ẹ̀sìn Islam yìí ọ̀ràn yẹn ní ọgbọ́dọ̀ ní evidence kì í ṣe evidence bẹ́ẹ̀ bẹ́ẹ̀ evidence tó kárẹ̀ tó yanjú tó lálàáfíà tó pé ọgbọ́dọ̀ ní tí kò bá ti ní kì í sáré ẹ̀sìn Islam náà torí délé ìwọ mùsùlùmí òdodo tó ń gbọ́ mi lọ́mọ wípé ká máa ṣe ayẹyẹ mọ́lìdì nábáwí ká máa ṣe mọ́lìdì fún ànábì sallallahu alayhi wa sallam kí ni ìdájọ́ rẹ̀ ìdájọ́ ẹ̀ ní bídà kò lókọ méjì ẹ máa ní kò lókọ méjì mọ́lìdì nìjẹ́bẹ̀ bídà tẹ́lẹ̀ ká máa rẹ̀ ṣe ń fà pé kò lókọ méjì má wulẹ̀ dára láàmú mọ́lìdì ṣiṣe bídà ni torí kí ló jẹ́ bídà torí pé kò ní ẹ̀rí kankan tó kí ẹ̀ ní ẹ̀sìn Islam yóò sì máa yé wa wípé tá a bá fẹ́ pàtìsí àwọn hadith tá a kà yìí a fẹ́ lò lórí ọ̀rọ̀ mọ́lídì a ó rí pé ẹjẹ́ ká bẹ̀rẹ̀ wa léèrè pé gbogbo nǹkan tí wọ́n bá ti ń pè ní mọ́lídì tá ń pè ní mọ́lídì nínú ẹ̀sìn nínú lọ́dọ̀ àwọn mùsùlùmí tá a wà yìí a rí pé a fi àwọn tó ń ṣe tó bá bí wọ́n léèrè pé ṣé àṣàlẹ̀ ń ṣe àbẹ́sìn wọ́n dá wa lóhùn pé kí ni ẹ̀sìn ni èyí tó bá sọ pé àṣà ni ọ̀rọ̀ rẹ̀ ọ̀sán ọ̀sán ni o ṣùgbọ́n ábílẹ̀ rẹ̀ pé sí ànábì wà nínú ran bàbá rẹ̀ bàbá ilẹ̀ Yorùbá tó fi ń sàṣà sẹ́nu fún ọba sàṣà yóò níbi tí ó so mọ́ pé Oòduà ni máa ṣe Ọbàtálá kan ni máa ṣe sàṣà lélẹ̀ àbẹ́sì ẹ̀sìn ni wọ́n fi ń ṣe gbogbo nǹkan tára rẹ̀ fi ń sẹ̀sìn ní ẹ̀sìn Islam anídìí ẹ̀rí wọn àdẹ lẹ́rì nígbà tí ọba ti wá lẹ́rì orúkọ tí ọmọ ẹjẹ́ náà ni bídà kò ló kọ méjì nìyẹn náà ẹ̀wọ́n ajẹ́kálọ́ ọmọ ewu tí ń bẹ lára nǹkan tá a bá ròyìn pé bídà ni ewu tí ń bẹ̀ ń bẹ̀ ni pé gbogbo nǹkan tá ara ròyìn ẹ̀ bídíà ni ẹ̀rọ ọmọ pé ìròyìn mìíràn ó tún fọ́lọ̀ tàbá sọ pé bídíà ni nǹkan yìí mọ́tò pọ́ parí bọ̀ bí wagon train ni bí train ni tí wọ́n máa so wọ́n chain ẹ̀ mọ́ra wọn tí lè yìí bá ti dé ìkókú náà máa dé nǹkan mẹ́ta àbí mẹ́rin mẹ́ta òun náà ni orúkọ bídíà tí ó lọ máa wọ́ lọ bẹ́ẹ̀ tó bá ròyìn pẹ̀lú tí ó máa lọ wọ́ lọ bẹ́ẹ̀ tó bá ṣe bídíà nǹkan mẹ́ta ní sẹ́tà bá ṣe tí wọ́n bá ròyìn ẹ̀ pẹ̀lú bídíà nǹkan mẹ́ta ní wà máa wọ́bẹ̀ ènìyàn kí ni nǹkan àkọ́kọ́ òun náà ni pé gbogbo nta bá ròyìn pẹ̀lú bídíà ẹlọ́mọ̀ pé yọ́ lọ wọ orúkọ mìíràn wá orúkọ náà ni àbọ̀lára ànù ọlọ́mọdé asọ́nu ti wá o ẹni pé tó ń ṣe bídíà ó sì wí tọ́ ọ bá sọ fún pé ẹni ànù ni wọ́ọ̀rù ah ó ti sọnù ó sọnù láyé ó tún sọnù láyé sallallahu alayhi wa sallam ìròyìn ọlọ́ọ̀kejì tí ó tún máa tẹ̀lé òun náà ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ti sọnù gbogbo nǹkan tó bá ti jẹ́ àánú ọlọ́run ọba ò ní gbà gbogbo nǹkan tó bá ti jẹ́ àánú ọlọ́run ọba ò ní yẹn ni pé ẹ ń bá ṣe irú sẹ́bẹ̀ yẹn ọlọ́run ò gbà lọ́wọ́ rẹ̀ ìròyìn ẹlẹ́ẹ̀kẹ́ni tó wá wọ́ tó lágbára jù òun náà ni istihqaquhu an-nar gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe ìtẹ́ǹpẹ̀ ní bídíà ẹlọ́gbà pé ọlẹ́tọ̀ kọ́lọ́run ọba kó fìyà jẹ nínú náà ọlọ́run ọba ọ̀yẹ́ni pípẹ́ ni bẹ́ẹ̀ lẹ́tọ̀ sí ìyà ọlọ́run ọba nínú náà gbogbo eléyìí pẹ̀lú ọ̀rọ̀ tá nàbì sọ sallallahu alaihi wasallam pé wa kullu muhdathatin bid'ah gbogbo tí wọ́n bá ti dálẹ̀ tí kò bá ti ní ẹ̀rí orúkọ rẹ̀ ó máa jẹ́ bídà gbogbo tó bá ti jẹ́ bídà dọ̀lẹ́ọ̀lá anù ni gbogbo tó bá ti jẹ́ anù fi náà inú náà ni ó máa lọ ọlọ́run ọba kọ́ làwà kó mbẹ̀ nígbà tí iṣẹ́ bá ṣe أقول ما تسمعون وأستغفر الله لي ولكم إنه هو السميع هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أي مسلمين لا كنا أتلوبني يجب أن يقول إيه يطلب ولا فقه ní ń bẹ fún gbogbo nǹkan tá a bá ròyìn ẹ̀ pẹ̀lú bídà ewu àkọ́kọ́ gẹ́gẹ́ bí n tá a wí fún wa òun náà ní bí ẹnikẹ́ni tó bá ṣe mọ́wúlídì a máa ròyìn ẹ̀ pé ẹni tó sọnù ni kó sì lọ́mọ wípé àdúrà ohun tó ń ṣe lórí ìrun ní gbogbo ìgbà kò gbá o kí làdúrà náà òun náà ni ghayril maghdubi alayhim wala dhalin máa ń sọ pé ghayril maghdubi alayhim wala ọlọ́run ọba má sì wá nìkan nínú àwọn ìran méjèèjì àwọn ìran méjèèjì ni àkọ́kọ́ ni ẹni tọ́lọ́run ọba bínú sí ẹni kejì lẹ́ni tó sọnù bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ń ṣe bídà ẹ jẹ́ ká máa sọ fún tí bá ń ṣe mọ́lídì ẹ jẹ́ ká máa ròyìn ẹ̀ wípé irú ìwọ bí ń ṣe mọ́lídì yìí iṣẹ́ tó ń ṣe yìí ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ o torí pé ànábì wa sallallahu ẹ̀jẹ̀ ká máa sọ fún ẹni tí ń ṣe mọ́lìdì pé ó ti ń fi ọká họmú ó ń fi orí ọká họmú rẹ ẹni pé ìwọ tó ń ṣe mọ́lìdì ó ń forí ọká ìyá ọlọ́run ọba iná ọlọ́run ọba òfin họmú rẹ o torí bí anábì sọ sallallahu alaihi wasallam ó ní wa latin dalalatin fin nar gbogbo tí a bá ti ń pè ní mọ́lìdì ṣiṣẹ́ ni tí mọ́lìdì náà jẹ́ kan gbogbo tí a ń pè ní àánú tí mọ́lìdì náà jẹ́ kan bẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ fin inú náà ní lọ ẹ̀yin mùsùlùmí báwo láyá ṣe lu ọjọ́ tí wọ́n declare fún wa ní pé àmà ẹ̀sẹ̀ mọ́lẹ́dì pé ọdídé mọ́lẹ́dì ní nàìjíríà ẹ̀dẹ́ ká rọra o ní tí wọ́n ń pè ní ẹ̀sìn ó yàtọ̀ sí ìjọba yìí ìjọba yìí bí wọ́n ṣe gbé kalẹ̀ ni gẹ́gẹ́ bí wọ́n jẹ́ pé wọ́n ti ń gba ọdídé ọdún ìṣẹ̀ṣe láwọn stéètì kan sí tán bá ṣe tán bá fún ọlọ́dún ìṣẹ̀ṣe sí wọn náà lọ síbi eré bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ nǹkan ìró o yìí sí ọ̀rọ̀ ìjọba yìí sí evidence ní ẹ̀sìn rẹ̀ tó lè jẹ́ wọn ibi ẹ̀ ń gbọ̀ rí báyẹn báwo ni gọ́ọ̀mẹ̀ntì ń fún mọ́lìdì tí wọ́n bá fún ọ mọ́lìdì ọgbà gbogbo lọ́wọ́ wọn bí wọ́n ṣe mú wa ṣùgbọ́n sí wo fi ṣe mọ́lìdì ni ok Saturday Sunday tí wọ́n fún ọ ibi wọn kò fi prepare aṣọ tó ṣe Monday ni sí wọ́n ń lò rẹ̀ ibi business ló fi ń ṣe Saturday Sunday Monday báyìí balabalabalabalaba ò fún wa ẹ̀sìn Islam ò fún wa so àwọn ògbọ́dọ̀ sí torí pé ọjọ́ bẹ́ẹ̀ lè mẹ́rin wípé àwọn kọ àwọn ọmọ ẹjọ́ wọn a máa kọ pé sọ́lẹ̀ ala Muhammad wọn máa sọ̀sọ̀ láti fáwọn nàbí sallallahu alaihi wasallam mọ́dì bẹ́ẹ̀ o kódà sọmọ rẹ bá wà nílé ìwé ilé ẹ̀kọ́ tí wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ tètè lọ fà ṣùgbọ́n àdáwò tó bá wa jù láwùjọ yìí ni pé àwọn ilé ẹ̀kọ́ ẹ̀sìn gan dìkílẹ̀ ọlọ́dẹ mọ́lídì níta ní àdáwò sí ilé ẹ̀kọ́ ẹ̀sìn gan tó yẹ sí pé kì í ṣe ilé ẹ̀kọ́ ìjọba wọ́n sọ báyà fẹ́ gbọ́lídì mọ́lídì sọ ẹ lọ wo ẹ jẹ́ ká sọ́ra òun abẹ́lẹ́ wọn ọba pẹ̀lú àmì àtagbára rẹ̀ gbogbo àwọn tí gbogbo àwa tọ́lọ́wọ́n bá ti sàánú tá a wa ọlọ́wọ́n ọba túbọ̀ tó jẹ́ sí pé igbá mọ́lúdì ìkòkò rẹ̀ náà ń gbé kaná igbá rẹ̀ náà ń gbé lérí envelope rẹ̀ náà hákà kí ìwọlọ́wọ̀n bàbá wa dáhùn náà padà sójú ọ̀nà tó dára wá tó gọ́fìmẹ̀ntì wa sọ́nà kí wọ́n rí na rí òdodo ẹ̀sìn Islam tó bá tó wọn sọ́nà tí wọ́n rí na rí òdodo ẹ̀sìn Islam kò lè fún wọn láti cancel olùdé yẹn kó mẹ́ wàá ti sọ́lá ìmọ̀ yìí gbà pé olùdé yẹn àwa ò nílò ẹ̀ Islam ò nílò ẹ̀ ilé yóò bẹ́sìn wa mu bọ́ọ̀bà fún alọ́dídé ẹbá wa fi kún ọlídé mìíràn náà àwọn ọlídé tó jẹ́ halal ní ẹ̀sìn Islam abẹ́lọ́wọ̀n bá bára jọba wa ọlọ́wọ̀n bá kọ́ bá wa tọ́ wọn sọ́nà sójú ọ̀nà ẹ̀sìn kọ́ bá sí ojú wa kárí nàrí òdodo Islam ká lè bá àmà wípé ọdún mọ́lídé kìí ṣe ọdún àwa mùsùlùmí bákan náà àtúngbọ́lọ́run ọlọ́run ọba kọ́rọ̀ kan tiwa náà láti gbọ́ òdodo níbikíbi tá a bá ti rí kó sì rọ̀ wá láti lò níbikíbi tá a bá ti gbà ọlọ́run ọba lọba tó lè ṣeré kó sì lọ́rùn fẹ́ni kọ̀ọ̀kan wa bákan náà tó ń bẹ ọlọ́run ọba fún gbogbo wa ìrọ̀rùn kọ́rọ̀ ọba kó ṣe fún wa inna ma'al usri yusra fa inna ma'al usri yusra inna ma'al usri yusra ìwọlọ́run ọba sọ ìrọ̀rùn rẹ kalẹ̀ sórí ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn nǹkan tẹ́ ń kó lé lè yìí lè fáwọn ọlọ́run ọba gbogbo àwọn bó lé bó ṣe lè lè fáwọn ọlọ́run ọba gbogbo bó ṣe lé kókókó yìí mọ́jì ò lè fáwọn ọlọ́run ọba gbogbo ibi tí rọrùn rẹ bá wà torí ọ wà ọpa mẹ́ni ọ̀hẹ́ ni kò sọ̀kalẹ̀ sórí ẹnu kọ̀ọ̀kan wa gbogbo ibi tí ìbùkún rẹ bá wà ọ wà nílẹ̀ ní ọ wà lókè ni gbogbo àyíká ìtọ́ bá wà ròjì ẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run ọba ọ̀nà tá ń gbà jẹ tá ń gbà mu lọ́nà halal ọlọ́run kọ́ bá gbòòrò sí ọ̀nà tá ń gbà jẹ tá ń gbà jẹ tá ń gbà mu lọ́nà haram ọlọ́run bá tilẹ̀kùn ẹ̀ ìwọ́lọ́run ọba wá sílẹ̀kùn halal gidi fẹ́ ní kọ̀ọ̀kan wa à ń bò ọ nínú àánú rẹ pẹ̀lú àánú rẹ àti agbára rẹ wípé ìgbàgbọ́ wa jẹ́kọ́ máa lékún sí ní gbogbo ìgbà ẹ̀sìn wa jẹ́kọ́ máa dàgbàsókè sí ní gbogbo ìgbà gbogbo àwọn dúkìá tọ́lọ́wọ́n wá fún wa yálà èyí tó mí ní àbí èyí tí kò mí ọlọ́wọ́n ọba kó túbọ̀ máa bá a fi ìbùkún síbẹ̀ sí àwọn ìjọba wa bá wa tọ́ wọn sọ́nà ọlọ́wọ́n ọba àwọn nǹkan bá kọ́ wọn máa ṣe kọ́ bá wa kọ́ wọn máa ṣe gbogbo àwọn ọ̀nà tí ó gbàrọ̀ wa lọ́rùn táàfin ní nípìnjú táàfin ní ṣe wàhálà ọlọ́wọ́n ọba kó taari wọn síbẹ̀ ọlọ́wọ́n ọba gbogbo àwọn ènìyàn tí wọ́n wà lábẹ́ wọn tí wọ́n lè máa sọ wọ́n nù ọlọ́run mọ́ fún wọn ní agbára láti sọ wọ́n nù ọlọ́run ọba ìwọ lọ́gbàrá tó lè gba àdúrà tó sì lè ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ fún wa allahumma salli ala muhammad وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد